وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله سبحانه وتعالى إليك أدوقف الله أشي أن النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين النبي تي الله وبعدي سبحانه وتعالى bí kò lè máa jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáláyé kí àsọ́látún náà máa bá wọn ará ilé ànábì àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde al-qiyamah علينا أما تسود إن شاء الله nínú tíra ẹ̀mdàtún àṣìkáàb èyí tó ṣe pébi tí a fẹ́ kílé ní ta bá tó ní náà ní ọ̀rọ̀ báàbù ghusl janaba lábẹ́ kìtàbù tahara ta ti ń sọ̀rọ̀ pa ìmára awábẹ́ ṣàlàyé ghusl janaba ìwẹ̀ jẹ́nábà àwọn tó so mọ́ àti àwọn nǹkan tí ó rọ̀ mọ́ pẹ̀lú àwọn ìgbà wa láti nu súnà anábíwá Muhammad sallallahu alayhi wa sallam àwọn abẹ́lú àwọn abẹ́lú ọba wa a máa ṣe àlàyé lọ náà ọ̀rọ̀ tí ìsìtọ́ lọ́rùn tí ìsìtà nábì ọlọ́dá kó má tẹnu wa jáde ọ̀rọ̀ ìfẹ́ nú tí ma ń kó bá sọ̀rọ̀sọ̀rọ̀ ọlọ́mọṣà sọ wa ń bẹ̀ gbogbo tábà máa ṣe lálàyé ọlọ́mọṣà tó ṣe dédé qala Allah qala rasuluhu qala sahaba. alhamdulillah wa salatu wa <coughs> salamu ala rasulillah wa ba'd ba'd عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم لقيه في بعض طرق المدينة وهو جنب قال فانطلقت منه فذهبت فاكتسل فاكتسلت ثم جئت فقال أين كنت يا أبا هريرة قال كنت ذنبا فكرهت أن أجالسك وأنا على غير طهارة فقال سبحان الله إن المسلم وفي رواية المؤمن لا ينجو عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا اكتسب من الجنابة بطل يديه ثم توضأ وضوءه للصلاة ثم يبتسم ثم يقلد بيديه شعره حتى إذا ظن أنه قد أروى بشرته فأفاض الماء فأفاض الماء عليه ثلاث مرات ثم قتل سائر جسده وكانت تقول كنت أبتسل أنا ورسول الله صلى الله عليه وسلم من إناء واحد نفترق منه جميعا عن ميمونة بنت بنت الحارث رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم أنها قالت وضعت لرسول الله صلى الله عليه وسلم وضوء الجنابه فأكفأ بيمينه على يساره مرتين أو ثلاثا ثم غسل فوجه ثم ضرب يده بالأرض أو الحائط مرتين أو ثلاثة ثم تمضمض واستنشق وغسل وجهه وذراعيه ثم أفاض على رأسه الماء ثم غسل سائر جسده ثم تنحى فغسل رجليه قالت فأتيت بخرقة فلم يرضها فجعل ينقض الماء بيديه طيب وباب غسل الجنابة <clears throat> أو باب غسل الجنابة باب أفاتي ti sọ̀rọ̀ جنابة ìwẹ̀ jánábà kí ni lárúbáwá máa pè ní aljanabatu nítumọ̀ rẹ̀ lédè ìmọ̀ ń túmọ̀ sí albọ́ọ̀ ìjìnà síra ẹni a máa túmọ̀ bẹ́ẹ̀ wàlìmáàmù Shafi'i rahimahullah ìgbà táwọn oṣù àwọn nímìnà lè mọ̀kọ́ aláta pé jánàbà máa wá láti bí alìmọ̀kọ́ọ̀lápà alìmọ̀ọ́dá alìmọ̀kọ́ọ̀lápà níbi ìrùpọ̀ àwọn tó ní ìjìnà síra ẹni wọ́n ní túnmọ̀ rẹ̀ ní pé àtọ̀ jáde yóò gbájọ láwọn ibì kan yóò wá jáde kò nú ara aláwọn tó ní mìíràn alìmọ̀kọ́ọ̀lápà níbi ìdàpapọ̀ mọ́yàwó ẹni wàhálà kulli hal الإمام الشافعي رحمه الله انتا وانقو يمدي نور اللغة اما الفاس ما صوتني كنا وافو اللغة <clears throat> وان كلام الشافعي لغة يحتج بها كلام الشافعي لغة يحماذا يحتج بها ولا رأى الشافعي لدوتا وان انتا الإمام الشافعي بس اللغة èdè lákàkúnnà àwọn èdè táwọn ọmọ fi ń kẹ́kọ̀ọ́ yọ̀ṣtájú bí ha ẹ̀rí sì ni yóò máa jẹ́ tọ́yì jẹ́nàbà kí ni àkíkọ̀ rẹ̀ kí ni sì máa ń ṣẹlẹ̀ tí ó bí wá sọ fún wa pé ó ti di dandan káwẹ́ aljanab ẹ̀rí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà pàtàkì jùlọ àwọn tí wọ́n bá lọ ilé ẹ̀kọ́ náà gbọ́ wá sí dáadáa àwọn kan míì máa ń ṣẹlẹ̀ sí wọn tó ṣe pé tí ẹ̀kọ́ tó yè kúrú bá wà wọ́n mọ̀ pé kò bùkátà sí jẹnaba àwọn kankan sì ń bẹ jẹnaba ti wọ̀ ọ́ <clears throat> àmọ́ látara. àìgbàgbọ́ Islam àwọn onímọ̀ pé jẹ́nàbà tí wọ̀ kódò tún ń yani lẹ́nu a máa rí ẹni tí o èmi ti ríwẹ̀ rí o ẹgbẹ́ ọlọ́wọ̀n ọba kan ọ̀dọ́ ni bí tèmi náà báyìí tó wá já àwọn street ọ̀rọ̀ wá dà wá pọ̀ pé ẹ̀yìn máa wá ó èmi náà bá máa kírun àmá mi ma bí wọ́n ti ń wẹ janaba bẹ́ẹ̀ sì ni nínú tó rọrùn parí nínú Islam òun náà ni ìlànà bá ti ń wẹ janaba àmọ́ ká yanjú àwọn kankan fún wa <clears throat> àwọn tí ń máa ń ṣẹlẹ̀ tí janaba ní wíwẹ̀ tí ó fi di ọ̀ranyàn àwọn kan náà rè àkọ́kọ́ alùwẹ́kọ́ awẹ́lúwọ́tọ̀ òun náà ni tí ìdàpọ̀ mímá tó bá ṣẹ̀rí àlọ tá a so yìí obìnrin ọ̀hún tí ìdàpọ̀ yìí bá wáyé ẹ̀rí ìdàpọ̀ gbọ́dọ̀ máa wáyé láàkún láàrin ọkùnrin àti obìnrin láì já sípa àti so ìrí rẹ̀ gẹ́gẹ́ bí ṣẹ̀rí àti fẹ́ bí àbá wa tí wá róbìnrin lọ́jọ́ ṣe ákùdù nìka ìdàpọ̀ tó mọ́ olùṣẹ̀lẹ̀ nù jánábà yóò wá dọ̀ràn rẹ̀ àmọ́ irú ìdàpọ̀ wo èèyàn lè lọ́ mọ́ra ẹni kẹ̀yìtì ìdí jánábà a máa ṣọ́ nǹkan yìí alákọ̀ọ́kọ́ إذا خرج المني إذا خرج المني ẹ̀rìkẹ́ bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn àbí mélòó sì ni a ṣàlàyé ń pa ìran omi tí ma ń jáde lára ọkùnrin níbi ojú ara rẹ̀ ìtọ̀ a máa jáde mọ́bíyọ̀ a máa jáde wádìíyọ̀ a máa jáde màníyọ̀ a máa jáde màníyù àwa describe ẹ̀ alóhun tó bá jáde máa ń funfun ó máa ń tic yóò sì máa yọ̀ kúmú eléyìí ni alimani ìjọ ta bá ilé ti rí alimani tí màníyù bá ti jáde ìwẹ̀ jánábà ó ti di ọ̀nà ẹ̀ ó wá lè ṣẹlẹ̀ kó ṣe pé níbi ipá ní nǹkan kọ̀ pẹ̀lú ìyàwó ó náà ni mọ̀ ní yóò fi jáde ìwẹ̀ jánábà ó ti di ọ̀nà ẹ̀ ìgbà ní ó lè mọ́jọ́ náà yìí gẹ́gẹ́ bí ọkùnrin tó dá pé èèyàn lè sùn nígbà ó wá sùn ó lè dánwó olóru ó lè rántí pé òun la alálàá ó lè má rántí àlá náà mọ́ àmọ́ ńgbà tí ó fi tají òun náà ti wá ríru omi tá a júwe yìí tó ti yí òun láṣọ tó ti yí òun lára tó ti jáde níbi nǹkan ọmọkùnrin òun irú ẹni báyìí ó ti dáná jẹnaba ó dìrọ̀ mí lùwẹ̀ ìyẹn ní alimani yìí tó bá jáde pẹ̀lú pa báyàwó wa ní nǹkan kọ̀sùn sí àbójáde níbi pa sùn alálàá àbójáde níbi ká kànlá ń ṣeré pálásán pẹ̀lú ìyàwó wa ó wá jẹ́ omi tá a júwe yìí fakọ̀dé wájú abalọ́kọ́sù ó ti di ọ̀ràn àyàká wẹ jọ̀nàbà ẹ̀dàkùn ẹ̀ máa dé <clears throat> ẹlẹ́ẹ̀kejì omi yìí lè má jáde ìwẹ̀ jánàbà ó sì máa jẹ́ ọ̀ràn àyà ìyẹn náà ni. إذا التقى الختانان إذا ماذا إذا التقى الختانان níjọ́ tí ìdá abẹ́ méjì bá pàdé ara wọn máa nẹ́bì ti júwe rẹ̀ lọ ìtumọ̀ rẹ̀ ni pé níjọ́ tí nǹkan ọmọkùnrin tó bá ti wọnú tóbìnrin tí igi tìró tó wọlé ìyá tìró tá a mú gègé tá a kí bọ́nú ink kódà kó yẹ pẹ́nu pé bíyàn ṣe kí gègé bọnu ink òun náà ló yọ ọ́ padà ìwẹ̀ jẹ́nàbà ó ti di kínú jama ó ti dọ̀ra ẹ̀ àmì ò rìlíìsì rárá èyí wòye ṣe ṣẹ̀rí àmọ́ ọ rìlíìsì o ọ rìlíìsì nǹkankan o ṣé nǹkan ti wọnú nǹkan ìyẹn ni hadithi pé ìdàlùtakọ́ alìkìtà náà ni níjọ́ tí méjèèjì bá ti wọnú ara wọn fàkọ̀dẹ̀ wájàbá alógósù ìwẹ̀ jánábà ó ti di kínú jama ó ti dọ̀nà àyà nasalullaha salamata wal afiya nasalullaha salamata wal mada wal afiya ẹ̀rà àwọn eléyìí oníjọ́ ẹ̀ bá ti ṣẹlẹ̀ sí wa pé a ti dáná jánábà kí ni mú a máa gbé eléyẹ̀ ò ní pé a máa rí àwọn ẹlòmíì tí wọ́n bá kàn lọ́mọ ẹni tó jẹ́ ìyàwó wọn lásán irú omi tá a ṣàlàyé kọjá níwá jáde ìyẹn nìyí tó máa ń láì ó máa ń láì tó bá dẹ̀ láì òun náà máa ń sábà yọ̀ tó bá yọ̀ tán irú eléyìí ò jẹ́ ṣẹ̀ríà látara pé kò tíì kèé sì ṣèyí tí àáfi máa ń wẹ jẹ́nàbà nínú òfin tọ́lọ́run eléyìí jẹ́nàbà kọ́ ló di ọ̀ràn yẹn lórí rẹ̀ èyí tí ó mọ̀ jẹ́ ọ̀ràn yẹn <clears throat> òun náà ni pé ń tá a gbọ́dọ̀ máa ṣe ó ní ká lọ rèé fọ ojú ara wa a ti ṣàlàyé rẹ̀ sẹ́yìn pẹ̀lú àwọn ìdájọ́ in tí yóò wá jọ́ ọ̀ràn yàn ó ní pé kápẹ̀ lọ́rẹ̀ ṣe àlùwàlá sọ́lọ̀ mọ́sà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ bàbá wa dáwọn ọ̀ràn yìí àwọn nǹkan wo ló wá so papọ̀ mọ́ hadith àkọ́kọ́ táàkì wọn náà ni hadith Abu Hurairah radiyallahu ta'ala anhu. عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم لقيه في بعض طرق المدينة وهو جرد قال فانقنصت منه فذهبت فاغتسلت ثم جئت فقال أين كنت يا أبا هريرة قال كنت جنبا فكرهت عنه جالسك وأنا على غير طهارة فقال سبحان الله إن المسلم يرحمك الله رواية المؤمن لا ينزل اتفقنا عليه حديث أبي هريرة رضي الله عنه أن لا تكي <clears throat> ọlá àdínàbíwá Muhammad sallallahu alaihi wasallam lọ́jọ́ kan laqiyahu laqiyahu fi ba'di turuqil madina ó pàdé Abu Hurairah lójú ọ̀nà ìjọ náà <clears throat> nílùú Madina nígbà tí a ń rìn nínú street Abu Hurairah radiyallahu anhu ó ń kọjá tiẹ̀ anabi wa pàdé rẹ̀ sallallahu alaihi wasallam. wàhúwà jùlọ. Abu Huraira ń jọ náà sèré ó ti dáná janaba ó ṣe kínú janaba ń bẹ lára rẹ̀ òun wá kàn jáde sínú àdúgbò lànàmì bá pàdé rẹ̀. kọ́ọ̀lù fankonasumin wọ́n ní jọ náà Abu Hurairah radiyallahu anhu inú ẹgbà wá kan aláàdínábí bá dì í mú lọ́wọ́ báyìí ìyá yájọ máa lọ mọ́tí jọ ń lọ lọ àwọn àjọ ń lọ bẹ́ẹ̀ àwọn àjọ ń lọ bẹ́ẹ̀ Abu Hurairah táwọn kan yọnu lónìí tán bẹnu àtẹ́lù ewúrú bálòtá ànábì bálò sallallahu alaihi ànábì bá fà lọ́wọ́ mú bá ànábì tí wá dì lọ́wọ́ mú anábì wa mú lọ bọ̀bá anábì ti mú lọ yìí wọ́n ní fankanọ́sùtú lẹ́nu Abu Hurairah ní ara mi wá ń kó tì ara mi ò yá gágá ara mi ò ṣe gínú kò yá gágá tí bá anábì ti dì mímú sobóye dì mímú yìí ara mi ń kó tì so Abu Hurairah fẹ́ mọ ti táìlì láti máa fi yọ ọwọ́ rẹ̀ kúrò níbi ọwọ́ anẹ́lúwà Muhammad àníyàn sí ẹ̀sì ni pé jẹ́nàbà ń bẹ láàrò òun òun wo rẹ̀ pé òun ti di ẹlẹ́gbin kóhun mọ́ lọ rèé kó ẹ̀gbin rán anẹ́bì tí ó lẹ́gbin làbúrú rírọ̀ ló wá ń dọ́gbọ́n ti sá ìṣekínú ó yọ rẹ̀ ń sáṣẹ́yìn فذهبت فاغتسلت فاغتسلت فذهبت فاغتسلت nínú rìwáyà kan a nígbà àwọn wá tá nábi fà lọ́wọ́ báyìí kan wá débì kan là nábi bá ń báwọn èèyàn kan lọ́rọ̀ kan láàrin ibẹ̀ àbúrò rírọ́ bá yọ́kú láàrin ìjòkóhùn fadahabt olóhùn bá lọlé fagotasan olóhùn wá lọ ìgbó kúkú ṣe pé ìdí nítorí ẹ̀ yọ ọwọ́ kù lára ànábì kí nìkan náà torí jẹ́nàbà ti ń bẹ lára rẹ̀ ó lò wá wẹ̀ ó ní bóun ti ṣe wẹ̀ tán tó ń mọ́ ó lò wá wá bí lọ́dọ̀ ànábì padà ìgbó ah ànábì wá rò pé ìrí ọmọ lọ́tẹ̀ kan ànábì wá dáhùn pé ìrà àbúrò rẹ̀ rọ́ ń bọ́ wà látẹ̀ tí bá tó dé yà yìí ẹ̀wọ́n bó ti mọ́ ń tàwà náà gbúlọ wá lọ gbúlọ wà Abu Hurairah wá ń dáhùn pé kuntu junuban ah, ní oníyà nẹ́bì mo mọ̀ dáná jẹ́nẹ́bà mọ̀ ní ó ní pàtàrí yìí ah, mo

kò láàlejò máa dámọ̀ràn anábi ni ṣàrọ̀wà anábi ni a sọ́rí mùsùlùmí òdodo ìwáyà kan ní sọ́rí múmi ní òdodo láàyẹ̀ jùs kò lè jẹ́lẹ́gbẹ̀ kò lè jẹ́ kìrì jẹ́mọ́ kò lè jẹ́lẹ́gbẹ̀ gbogbo mùsùlùmí tó mọ́ ni wọ́n tó jẹ́nàbà jẹ́nàbà ní ìdájọ́ ń bẹ lára rẹ̀ ni àmẹ́ni ó mọ́ gẹ́gẹ́ níwọ́ nígbà tí jẹ́ mùsùlùmí ṣe ṣe mọ̀ pé ayà kan bẹnu al-Qur'an tó lọ́wọ́ ni innamal mushrikuna najas páwọn ọ̀ṣẹ́bọ àwọn aláìgbàgbọ́ najas kí ni ìdọ̀tí ni wọ́n so mùsùlùmí kìí ṣẹ̀gbin kìí ṣe ìdọ̀tí bó ti ẹ̀já sí pé táwọn kèfèrí bá wí àwọn ẹlẹ́bọ náà àwọn àlùfáà wọ́n ní ìyapa inú láàrin kan mẹ́ ìyapa inú tán ní láàrin bẹ̀ ní pé bàbá nínà mọ́lí múṣírì kó náà lẹ́jà sún ṣé àwọn gangan là ń pè ní lẹ́jà táàgbọ́dọ̀ jọjọ púpọ̀ táàgbọ́dọ̀ jọ fara kanra àwọn pọ̀ pé wọ́n ní ẹwọ ní ìsìn èmi nínú Islam àwọn alul kitab àwọn tá a gbé tíra fún lóbìnrin wọn ọkùnrin mùsùlùmí lè fẹ́ wọn bí àwọn Christian ọkùnrin mùsùlùmí ó lè ṣe gíní ó lè fẹ́ obìnrin Christian ìgbẹ́tọ̀ mo jẹ́ pé kó wà advisable ayúbẹ̀kọ́ ìgbẹ́ tó bá ẹgbẹ́ lẹ́gbìn ni wọ́n gangan bí vat pé àwọn gangan jẹ́ lẹ́gbìn ni tẹ́lẹ́gbìn làá mọ̀ wá bá dáa ọ̀rọ̀ pọ̀ wọn ajá sí pé ẹlẹ́gbẹ̀ẹ́ bá nǹkan ni wọn. pé bákan náà kárí ìnámàlì mùsùlùmí náà lẹ́jọ́ sí àwọn ẹlẹ́bọ̀ wọn yìí wọn a máa wá lásìkò ànábì wọn a gbẹ́bùn fún ànábì wọn a ṣe oúnjẹ wá wọn a gbé oúnjẹ fún ànábì ànábì sì ń jẹ pé a jẹ́ pé ẹ̀gbin ti ń bẹ lára wọn nàjà sátúlẹ̀ ẹ̀tẹ́kà ẹ̀gbin àdìọ́kàn ẹ̀gbin pé nǹkan dì sọ́kàn wọn ẹ̀gbin ni ìdọ̀tí ní bẹ nínú àdì ọkàn wọn. ala kulli hal hal al-hadith ìdájọ́ àkọ́kọ́ tá a mú bẹ́ ó ní al-hukmu al-mantuqi al-hukmu al-mantuq ìdájọ́ ni pé mùsùlùmí òdodo hayyan ààyè rẹ̀ wà mayitan òkú rẹ̀ kò lè jẹ́ ẹ̀gbẹ́ láíláí kò lè jẹ́ kí ni jẹ́mọ́ kò lè jẹ́ ẹ̀gbẹ́ láíláí lópin ìgbà tí ń ti ń jẹ́ mùsùlùmí lópin àmàrà tí ń ti ń jẹ́ okú Musulumi ẹ̀gbin ni ọ̀rọ̀ tó lálàáfíà ni okú mùsùlùmí ẹ̀ṣẹ̀gbin gẹ́gẹ́ bí ààyè rẹ̀ náà ti ṣe ẹ̀gbin bákan ẹlẹ́ẹ̀kejì àtúwá mú ń ọ̀rọ̀ ní pé àsóníjẹ́nàbà ó lè jòkó tí àwọn èèyàn ó lè ṣe jọmọ́ ó lè jòkó tí àwọn èèyàn ó lè àtúwà mú bẹ̀ nì àṣẹ ìwẹ̀ jẹ́nàbà dandan kọ́ ni ká máa wẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ bàbá dáràn rẹ̀ lágbójúwe irú àkókò tá ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí nìyí ṣe é pàtí tí màá tún bá kọjá èèyàn wá dáràn jẹ́nàbà nírú àkókò yìí kó tètè wẹ̀ oní táàmù encourage torí gbogbo nǹkan dáadáa ìsìláàmù wọn fẹ́ kí ayára ṣe àmọ́ kò wá tètè ṣe ó kàn wá lọ clean lásán ó kàn nu ó fọ gbogbo ara ẹ̀ gbogbo tí stain wà ó fọ gbogbo ẹ̀ ó sì gbá sọ̀wọ̀ ìjọ lè máa kiri láàdúgbò bẹ́ẹ̀ ìjọ lè máa lọ tajà bẹ́ẹ̀ ká ní kápẹ́ńtà ni ìjọ lè máa lọ rèé kẹ́lé bẹ́ẹ̀ fọ́gá ni ìjọ lè máa lọ rèé pẹ́tàrà bẹ́ẹ̀ àáfàá ni ìjọ lè bọ́ta kó máa lọ rèé èèyàn kan wá ní ọ̀rọ̀ tó fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ tí lè máa bá wọn sọ bẹ́ẹ̀ àwọn ibi táwọn afá kan máa ń fà mọ́ra wọn lẹ́nu tó lè gbé alukur'ani dání àbí kó má gbé alukur'ani dání èyí insha Allah ọ̀rọ̀ padà délé bí ìdílìláyé bí ìdílìláyé tàà a ti sọ àwọn ọ̀rọ̀ kan parí náà síwájú tẹ́lẹ̀ so pẹ̀lú pé àdìgbà bí òòrùn ìrọ̀rùn rí ọlọ́wà án tó ń ti dáná jẹ́nẹ́bà rẹ̀ ń lọ lànàbì fi pàdé ẹ̀ ó tún padà jẹ́wọ́ bá nàbì tán lànàbì ni àtúntí bẹ́ẹ̀ ọ̀bá mọ̀wùlẹ̀ wá lọ náà torí pé ọ̀ ìgbà tí ó wá di ọ̀ràn yẹn tó ní jẹ́nàbà ò gbọ́dọ̀ mọ́wẹ́ ó ní tásìkò òrùn bá ti wá ká jẹ́nàbà máa lára àsìkò òrùn ó ṣe kínú ó ká jẹ́nàbà máa lára lápèjúwe ká ló ti dáná jẹ́nàbà láti rú àkókò sáwì àsìkò òrùn zúrì wá dé رضي الله تعالى عنها وعن الصحابة أجمعين nínú tí wọ́n fi rílẹ̀ fánàgbà Muhammad sallallahu alaihi wasallam ní pé anábì àmọ́ gbé jẹ́nàbà sùn gbà mí tí é pé ńgbà tí ó bá jí yóò jí lẹ́ni tí jẹ́nàbà ń bẹ ní ara rẹ̀ nígbà tí ń gbò bá dáná jẹ́nàbà tán ó lè jẹ́ pé yóò kẹsà lù alánìkan sọ nígbà tó bá kẹ́ ní gbogbo ara rẹ̀ yóò sì mọ́ sí kí yóò mọ́ lọ rí sùn nígbà lẹ́ bá wá mọ́ yóò ṣẹ̀ṣẹ̀ wá lọ rí wẹ̀ jẹnaba gbogbo eléyìí èyí tí ń kọ́ wa tí ń jí óyé wa ni pé àṣà lè gbé jẹnaba sùn ajá lè gbé jẹnaba jòkó nìkan àti jẹnaba lè mọ ẹbẹ lára wa kálẹ̀ tó fẹ́ bá wa sọ̀rọ̀ ká bá sọ̀rọ̀ gbogbo eléyìí a máa mọ̀ sọ báyìí torí pé ẹni tó bá súnmọ́ àwọn èèyàn yóò máa mọ̀ pé àwọn nǹkan míì tíṣẹ̀rí àgbọn òmúle àwọn ti rò bẹ́ẹ̀ lọ́dọ̀ ara wọn ẹlòmí tó bá rí kó ń dáná jẹ́nàbà báyìí kò ní jáde ní olé mọ́ àbí tó bá tó wẹ jẹ́nàbà ìsìláàmù kọ́ ló hàn lè mọ̀ báwọn ẹlòmí tó bá dáná jẹ́nàbà ó lè mọ́ báyìí sọ̀rọ̀ mọ́ pé ńgbà tó wọ́n tí wẹ jẹ́nàbà tó pẹ̀lú àdíṣe léyìí ó jẹ́ kọ́rọ̀ yé wa ẹ̀yára àwọn díre kábù hùrẹ́rọ̀ radiyallahu anhu tí fi ń jẹ́ pẹ́ ni àdúà ni ní gbogbo ìgbà ẹni àdúà ni ní gbogbo àsìkò ẹni àpọ́nlé ni ní gbogbo ìgbà tá a bá tún ké ọ̀rọ̀ rẹ̀

كان رسول الله صلى الله عليه وسلم إذا اغتسل من الجنابة غسل يديه ثم توضأ وضوءه للصلاة ثم يبتسم ثم يقلب يديه شعره حتى إذا ظن أنه قد أروى بشرته فأفاض الماء عليه ثلاث مرات ثم غسل سائر جسده. طيب هذا الحديث حديث لك جتان كي يلا وعائشة رضي الله تعالى عنها أو أن يوقف بواري إليه لا بواكف باتي من جنبا حديث يا وعائشة أتي حديث يا ميمونة أو ناجية والنبوة محمد صلى الله عليه وسلم ميمونة بنت الحارث الهلالية رضي الله تعالى عنها طيب ìyàwó Aisha tó jẹ́ ìyàwó ànábì wọ́n gbẹ́gbà wọ́ọ̀rọ̀ pé annaha qala wọ́n ní ìyàwó Aisha sọ inú ọ̀rọ̀ pé إذا اغتسل من إذا رسول الله صلى الله عليه وسلم إذا اغتسل من الجنابة قال النبي tó bá fẹ́ wẹ̀ jẹ́nàbà ọ̀nà tí ma ń gbègbà ìlànà tí ma ń tọ̀ láti fi wẹ̀ jẹ́nàbà rèé gbogbo ẹni bá lóhun ọmọ jẹ́nàbà àwẹ̀ máa bọ̀ owó súnmọ́ bí ìwọ náà wá sí kínú ìwọ náà wá gbọ́ àwọn ọ̀dọ́ tí wọ́n máa ń láwọn ọmọ jẹ́nàbà àwẹ̀ in tó sínkù parí ó ní kínú jọmọ́ wọn ní jẹ́nàbà ìlànà méjì láàfin wẹ̀ jẹ́nàbà a ké kẹjáde nínú àwọn àhàdísì méjèèjì a wàá ṣàlàyé ìkejì náà fún wa àdísì àwa aṣáṣúwà lórí òun náà ìwẹ̀ jẹ́nàbà a ní ìtànkè ní al-ghuslul kamil al-mada al-ghuslu al-kamil ẹlẹ́ẹ̀kejì nínú ìwẹ̀ jẹ́nàbà òun ni al-ghuslul mujizi al-mada al-ghuslul mujizi mumtaz al-ghuslul kamil ó ní complete ghusl complete ghusl <clears throat> ìkejì ní al-ghuslul mujize ó ní ìwẹ̀ tó ṣe pé kò complete àbákẹ́rí à ní bọ́ ọba ti wẹ̀rú ẹ̀ àgbà ọpọ̀ ti wẹ̀ jẹ́nàbà bọ́ ọba ti wẹ̀rú ẹ̀ àgbà ọgbẹ́ sínú ọ ti wẹ̀ jẹ́nàbà albuslul kamil a ṣàlàyé rẹ̀ ń bí àdíṣe Aisha àti Maimuna nìṣẹ́ ìyàwó Aisha èyí tó jẹ́ complete gospel ìwẹ̀ tó pé pérépéré àwọn amadite ń tí ó bá tún kù tí ó tún fi pé dáadáa máa bá bá nínú táìṣà àwọn àtúnlọba nínú títí Maimuna kó ní náà máa fọkàn tẹ́lẹ̀ wa ìyàwó Aisha ní káàlẹ̀ nàbíyú sallallahu alaihi wasallam yìí dákútà sálẹ́ min aljanaba aláàbí tó bá fẹ́ wẹ̀wẹ̀ janaba ìntí máa ń kọ́kọ́ ṣe ni pé wọ́sàláyàdé yìí ìjú òyìnbó fi bẹ̀rẹ̀ nù ọwọ́ rẹ̀ méjèèjì yóò kọ́kọ́ fọ ọwọ́ nù ibi a ti máa ń bẹ̀rẹ̀ janaba nù ibi a ti máa ń ṣe kínú jọmọ́ ibi tá a ti máa ń bẹ̀rẹ̀ janaba nìyẹn ثم توضأ وضوءه للصلاة ثم lẹ́yìn tá a bá fọ́ méjèèjì yìí tán tá a bá débi àdísì mèmú náà a rí ká sì tẹ̀lé ọlọ́yìn yóò wá ṣe àlùwàlá wùdú áhù lè sọ́lá irú àlùwàlá tó ọmọ ń ṣe tó bá fẹ́ kírun ó wá ṣe wẹ́ẹ̀ ثم يخلل بيديه شعره ثم يخلل بيديه شعره tó bá wá sálù aláìtán yóò wá bẹ̀rẹ̀ ìwẹ̀ gangan yóò wá gbìyànjú àti dami sórí àwọn ni ثم يخلل بيديه شعره kálẹ́ ni tí ó nínú tó pọ̀ lójú dáadáa ni wọ́n ni ó wà máa mú àwọn ọwọ́ rẹ̀ báyìí yóò jẹ́ kí ó wọnú irun yóò ṣe kí ni tó bá yìí ń dá mi nì yóò mọ̀ fọwọ́ ṣe irun rẹ̀ báyìí tí irun bá pọ̀ lórí rẹ̀ nù tó bá sobìnrin náà bí ó ti mọ̀ ṣe nù ìdí tí ó fi wá ṣe bẹ́ẹ̀ ni pé hátà ìdá omi ti wá fíìlì awọ orí òun sọ pé mi ti ṣe irun mi yìí èyí bùkátà sí kí n túnmọ̀ ìyá àrùbá ìwò nígbà ti ga ní omi ìṣe kírù ó kàwọ̀ ẹni bá bínú lórí òun wà fomi yẹn yóò mọ fọwọ́ ya irun ẹ̀ kó mi ó bà lè penetrate irun yẹn kó lè bá débi awọ awọ agbárí rẹ̀ tó bá ti wá rí ṣe tán yóò wá da omi sí ibá rẹ̀ náà sàlásà marat lẹ́mìlú lẹ́ẹ̀mẹ́ta tó bá forí rẹ̀ nìkan bẹ́ẹ̀ tó mi di penetrate gbogbo orun rẹ̀ tó ma gọ́sàlá sáírọ̀ jásàrì gbogbo ara tó wá kù náà yóò wá fọ́ a ní àwa Aisha wá tún afọ́rọ̀ kan kún pé yóò wá fọ́ gbogbo ara rẹ̀ ṣe gbọ́dọ̀ ti dé máa èyí tó kù àbọ̀wá gbọ́nu tàbí ìsinmi ìmọ̀ náà a ní ìyàwó Aisha wa máa ń sọ gbólóhùn kan níbi ọ̀rọ̀ yìí. Kuntu abdasilu ana wa Rasulullahi sallallahu alayhi wa sallam min ilahin wahid. Ó lè mi Aisha àtọ̀jíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam. Ó láwa méjèèjì máa ń jọ ń wẹ̀pọ̀ min ina'in wahid nínú garawa kan náà. Yẹ́nì kan òun ó máa bú èmi náà máa bú ìyàwó Àìṣà wá sọ pé ó láwà méjèèjì àádọ́ bu omi nì a máa dá sí ara wa tò níbi ìwáyà kan wá ní kìlá náà jónà ó láwà méjèèjì láti dáná jẹ́nàbà nínú ìwáyà mi wọ́n ní kódà bí wọ́n tún ti ń wẹ̀ yìí níbi tó tó níwà dáadáa pẹ̀lú ìyàwó dé aláànábí àtàíṣà wọ́n tún wá sọ ìwé nìrere pa ṣe pé ike tán fi ń bomi ara ànábí ó wà mọ buhari kò ní jẹ́ fún Aisha Aisha wà mọ ní ẹgbẹ́ mi náà mú ara kí wọ́n tún lè fi ìfẹ́ hàn ẹni ọ̀rọ̀ náà láàrin kínkínkínkínkín gbogbo ẹ̀ romantic káàkì ìkọ́jọ ànábì tó mùsùlùmí ń wà romantic lọ́dọ̀ ìyàwó ni àájọ ṣeré pa àájọ ṣàwàdà ẹwà ànábì tún pàdé ilé ìwẹ̀ àìṣàdà ànábì wà ní àjò kan rí tó wá àwọn játi ẹ̀jọ́ sáré kájọ wò ìgbáyíta tí wọ́n ń bẹ ní tọ́sì kéré lọ́jọ́ orí jọ náà ìgbáwó bá ànábì sáré ló bá di pé àìsà bá ya ànábì ilẹ̀ ànábì wá dìímú kí wọ́n jínú wọ́n hò nù ìgbówá ti pé àwáìsà náà ti wá gbélé dáadáa láwọn náà ti jóúnjẹ ànábì ìtàn ti jẹun lájẹyó láwọn náà ti wá adìwẹ́tì àwọn atúndíjọ́ mi ìlú opportunity yẹn tún wá wá arábìnrin bò ní irú eré ta táńjọ́ sí já tún sáàmì àwọn ní bísmìláì ọ̀yọ́ nígbà àwọn òsà lànàbì bá la ìyàwó àìsà náà bá yí àwọn ìrànlẹ́ ah, ẹjọ́ ayà mílẹ̀ bá ìrìn tápọ̀ sí ní pé haza bìdáàkà eléyìí náà kọ̀mpí ẹ̀ pẹ̀lú yìí ó jẹ́ wọ́n so mọ́mọ́ rúpọ̀ wíìnì mímọ́ la fẹ́ mú Muhammad yẹba rẹni tí wọ́n àti tọ́rọ̀ ò bá lọ láàrin ọkọ àtìyàwó dáadáa ẹ nínú pé yàwó ni ò ṣe bó ti yẹ abọ́kọ ni ò ṣe bí kò ti yẹ ọlọ́mọṣẹ́ àṣàánú wa náà alùbùsùn káàmì akọ̀sáré yàbàrá mẹ́rin ìwẹ̀ tó pé ẹja tó wá gbẹ́rù kún lọ́rọ̀ Maimuna. Al-Maimuna tàbí ìlú زوج النبي صلى الله عليه وسلم زوج النبي بدل أو صفة صلى الله عليه وسلم أنها قالت وضعت لرسول الله صلى الله عليه وسلم وضوء الجنابة فأكفأ بيمينه على يساره مرتين أو ثلاثة ثم غسل فرجه ثم ضرب يده بالعرض أو الحائط مرتين أو ثلاثة ثم تمضمض واستنشق وغسل وجهه وذراعيه ثم أفاض على رأسه الماء ثم غسل سائر جسده ثم تلاحى فغسل رجليه قالت فأتيته بخلقة فلم يردها فلم يردها فلم يردها فجعل ينفض الماء بيديه بيده أو بيده العرب زوج النبي زوج النبي صفة واضح لو قيل زوج النبي فقد يكون قطع الصفة قطع الصفة فيكون خبر لمبتدا محذوف واضح على كل حال يا ميمونة فجاء والنبي olóṣọ́lọ́rọ̀ rẹ̀ pé wada'tu lin-nabi sallallahu alayhi wa sallam wadu al-janaba aláwọn gbélé fàdínàbí omi tí ó fi wẹ jẹnaba فأطفأ بيمينه على يساره مرتين فأطفأ بيمينه على يساره مرتين أو ولو داومي أبومي أوتو سيتو سيره yẹn ni pé ó da omi sọ́wọ́ òsì báyìí alówá fọ ọ̀tún rẹ̀ fọ òsì omi ọwọ́ ọ̀tún rẹ̀ fọ òwú òsì rẹ̀ lẹ́ẹ̀mẹ́lú ẹ̀mẹ́jì àbí ká sọ pé ẹ̀mẹ́ta tẹ́wọ̀n pa ti kọ lókè níbi tí a ìṣá pé tí a fi bẹ̀rẹ̀ náà ṣe ni pé ó wá fọ abẹ́ rẹ̀ gbogbo àwọn sẹ́yìn gbogbo àwọn tó bá dàbí pé ṣùkú ń bẹ̀ anábì fọ gbogbo ẹ̀ ìgbó tó wá fọ́ tán. ọwọ́ tó fi wá fọ́ yìí aláàbí wá fọwọ́ nù yóò wá fi fọ́ yóò fi gbo ilẹ̀ báyìí yóò fi gbolẹ̀ awil ha'i wọ́n ní àfi ká sọ pé yóò fi gbo ọ̀rọ̀ ògiri ìdí tí ṣe fi ń gboni pé ó lè kọ́ ọwọ́ tó fi fọ gbogbo stéènì rẹ̀ owó sí náà ni ó sì lò ọwọ́ tó fi fọ gbogbo stéènì rẹ̀ gbogbo àìbá àmọ́ a lè fẹ́rí tí ó lẹ̀ mọ́ ibi ọwọ́ nì nínú ìdọ̀tí ta wí anábì wọn fi ń gbo ilẹ̀ àbíká ní fi ń gbo àrògèrè ara àwọn ìlànà tó pèrè tààfin wẹ̀ jẹ́nàbà ó ṣe bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀mejì àbíká sọ pé ẹ̀mẹ́ta yóò wá mú omi tàmátọ́mátọ́ ó bá fi fọ ẹnu rẹ̀ ó gbó jìgìjì wàstáìṣà ṣẹ́gbẹ́bí jẹ́ àìṣà wọ́n ní tó mọ̀ta wá gbọ́ àwùdó ahú ìsára ó sálù àlá bá àti mọ́ sálù àlá kírùn ìfọ́síwé àlù àlá ni Maimuna wá ń wọ́n ní tàbátùmọ̀ ó fomi sẹ́nu ó gbó jìgìjì wàstáìṣà ó fi omi sí imú tí yóò sì fi omi nìsítà náà ti wá ń bẹ̀ wàgọ́sálà wájú ha wọ́n ló tó wá fọ fèsì rẹ̀ àtàlàyé tó ń pè ní alùwájú ìhùn wa alùwájú huwa ma tahsulu bihi alùwájáha alùwájú huwa ma tahsulu bihi alùwájáha alùwájú mọ́ ń bẹ̀rẹ̀ láti orí níbi tí inú wáyé yóò wà lọ báyìí yóò lọ wáyé ẹ̀yìn eré ayé lè tọ́ ìdòjúkọ ibi ẹgbẹ́ sí báyìí ẹ̀yìn bí ti ń lọ yìí ẹ̀rí ha páríkẹ̀ ẹ̀há ẹ̀kẹ́rì páríkẹ̀ ìwà wọn lọ báyìí débi ìjàgbọ́n rẹ̀ sẹ́ni tá a bá wá pọ̀ láti rí àyè nítorí pé ní àlùwájú lu ẹni bá fẹ́ ṣàlù àlá ìwọ tọ́ ọmọ ń ṣàlù tọkàn fún báyìí àlù àlá rẹ̀ ò pé wọ́ọ̀ lálù àlá o ẹgbẹ́ mi ti mọ̀ yóò kàn mú báyìí

هو ما تحصل به الماذا المواجهة هو بيه láti bí irú báyìí so dábàá fọ wájú bá ti wá fọ nù àwọn lọ́bà àwọn lọ́bà so wọ́n ni wà kọ́ sára wájú ẹ̀hún ó wá fọ ojú rẹ̀ bẹ́ẹ̀ wàzírọ̀ àì ó tún wá sọ dìrọ̀ ó ní táfọ̀ láti bí orí ìka báyìí débi ìgúnpá wa àwa tá a mọ́ sálù àlá àbáfẹ́ wẹ̀wẹ̀ jẹ́nàbà àwa fẹ́ sálù àlá mẹ́ ẹlòmí ò wá gbé omi láti bí tóbi fọ́ bí tó àwọn oníyókò ìbáyìí irú eléyìí ìmọ́ra yóò pé o àlùalá ò pé o torí pé ìjẹ́ ló ń fún nídàájọ́ nìyẹn ló ń fọpọlọ ara rẹ̀ gbé ìwọ́n ti ló pọ̀ súlùdù pé a ah, mo kúkú ti fọ ọwọ́ ìtẹ́lẹ̀ kí n tó bẹ̀rẹ̀ àlùalá àti kí n tó bẹ̀rẹ̀ jẹnaba ọ̀kẹ́lá tàbá ti débi tán ni a ti fọ ọwọ́ a gbé láti ibi ìkábá yìí ìlà àbdìrà lébònú jọmọ́ ah, so ẹni wà ra ayé yóò wà fọ méjèèjì bẹ́ẹ̀ yóò fọ ilé dégun pa ọwọ́ sí ọwọ́ sí náà naa fọ òun náà bẹ́ẹ̀ ilá a fi ya gbogbo irun rẹ̀ sàwọn ni yóò da omi sí orí rẹ̀ pẹ̀lú pé omi ìyẹn ṣàgbọ́dọ̀ penetrate débi ìsàlẹ̀ orí ìyẹn ló fa láwọn fuqaha lọ́bi lọ́rọ̀ kan ma ń gbé yẹ̀wò pé ìjẹ́ obìnrin mùsùlùmá ìjẹ́ tó bá ti kó kó ayé àwọn kó lọ́rọ̀ náà ti ló ti wà àmọ́ wallahu a'lam àwọn ìwádìí pọ̀ tí àwọn àlùfáà ti ṣe fún wa àwọn ọ̀rọ̀ pọ̀ àwọn àlùfáà ti sọ̀kalẹ̀ fáwọn ọmọ kéwú nínú tírà ara wọn tí wọ́n ní ẹ̀ka ní jẹ́nọ́bà ni kò nídìí ó túrùn torí ó ṣe kó jẹ́ kójú ojúmọ́ ó ṣe é ṣe kó ni yóò mọ̀ wẹ jẹ́nọ́bà tí ó bá tún ó ká ní jẹ́nọ́bà kó mọ̀ wùlẹ̀ tún àwọn ní ọmọ ká ní haidọ̀ pé ẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ nǹkan oṣù ó wá parí nǹkan oṣù ló wá fẹ́ wẹ̀ wọ́n níbẹ̀ nìkan mọ̀ tú pé torí ẹ̀yìn ẹ̀kan ní ó máa wáyé ní oṣooṣù tọ̀ ẹ̀rí wo ni wá ń sọ pé tó bá dìbì jíjẹ́ náà penetrate jẹ́nẹ́bà náà tó mi ò bá penetrate òun náà kò ṣe ó pé lọ́jọ́ pé àwọn àhàdíìtì tó wá wá lórí ọ̀rọ̀ yìí àwọn alfa wọn wá gbé yẹ̀wò Allahu a'lam àwa rí pé àyí tó pàtàkì ó ní kóbì ni ó ṣàrí pé omi penetrate ìsàlẹ̀ irun tó bá ti penetrate ó pọ́ dandan kí wọ́n tú irun orí wọn. táyì. ìyáwó mi mú ọ̀nà wọn nígbà tá àmẹ́lì bá da omi yìí tó máa wọ́n wà wẹ̀. báyìí ẹ tí ẹ síbi kan bẹ́ẹ̀ wọ́n nígbà tá ìnáwó ibà wá wẹ gbogbo wẹ̀yí tán báyìí tó wẹ gbogbo ara tán wọ́n ní tó mọ̀tàná ha aláàbẹ̀bí ó wà rọra bọ́ sẹ́gbẹ̀ẹ́ ìyẹn pé yóò rọra move and age tí ó kàn rọra gbé gbèsè ọ̀kan àbí gbèsè méjì tó bá wá tà náà ha bẹ́ẹ̀ yóò wá fọ ẹsẹ̀ rẹ̀ méjèèjì débi kókósẹ̀ ìyẹn ni pé ẹsẹ̀ ni yóò padà wá fọ́ gbẹ̀yìn bẹ́ẹ̀ débi kòkòṣẹ̀ ìyá wa Maimuna àwọn á sọ̀rọ̀ lẹ́yìn ọ̀rọ̀ yìí ìgbẹ́gbà náà yóò awọ́ ẹ̀kan báyìí lọ́jọ́ kan aláhùn wa mú bí a sọ tó wẹ́ẹ̀lì kékeré kan wá fà nàbí pé a kó tí ẹ̀ fi nura bálàmì orí dàá ọ́nìbọ̀t ànábì ò ní interest ìṣúnjọ́ náà ànábì òun lè gbà á ẹni tá nábi wá ṣe ni pé èyí tá nábi òbí fásọ nìnúra ó wá ń fi ọwọ́ báyìí ní wá mi ṣe kínú ibi ń gbọ́n omi dànù ní ara rẹ̀ kò wúlẹ̀ fi tó wẹ́l sí kínú kò fi núra kọ́lọ̀mọ́sà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ kó jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run kó ṣàjòyè wa látara àdíṣì yàwó àìṣá ní alùpùpù sùlùkámìn jáde báyìí algoslol káàmì tá a bá ti gbómi kalẹ̀ tá a fẹ́ wẹ̀ jẹ́nàbà a ó kọ́kọ́ fọ ọwọ́ wa méjèèjì a sì kí ni jẹmọ́ a fọwọ́ wa méjèèjì tá a bá fọwọ́ wa méjèèjì tán a kábà a fọ gbogbo stain tó bá já sí wa lára a fọ gbogbo ẹ̀dá ó di ìgbésẹ̀ lẹ́ẹ̀kẹ́ ló ìgbésẹ̀ kejì tá bá fọwọ́ sí wa fọ gbogbo àwọn abẹ́wà yìí tán báyìí a wà mọ́wọ́ nìyẹn a fi gbo ilẹ̀ ẹlẹ̀ ilẹ̀ ẹlẹ̀ tá ànábì fi ń gbóúnjọ́ náà yẹ̀pẹ̀ ní bẹ́ẹ̀ kó lè bá fọ́ ilẹ̀ lè tẹ́ tí ń jẹ́ táìsì má lọ fi ó máa pé ìtọ̀ gan di wọ́pọ̀ bẹ́ lọ so yóò mọ̀ ha nǹkan tí máa ń bẹ lọ́wọ́ èèyàn dànù irú arò gírí ọjọ́ náà nù tọ́ ìwájúwájú lọ rẹ̀ ṣe kíní kíní jẹ́ mọ́ tẹ́jú mọ́ndọ̀ ìrọ̀tọ̀ ní táìdì screening wọ́n tó ti screen arò gírí ilé rẹ̀ tí ó gbẹ́ tí ń dán kólákólá irú yìí ó lè mọ́ ṣe irúṣẹ́ tí abẹ́ṣe àbáwọ̀ táìdì tí ti ń dán ó lè mọ́ ṣe irúṣẹ́ tí abẹ́ṣe àwọn ará wa tó pé gbèsè ayé tá dandankọ́ ni kó jẹ́ ilẹ̀lẹ̀ àti ara igbó ti pé ńlá táàdì náà ṣe torí ẹ̀mọ́ fọwọ́ gbolẹ̀ àbí fọwọ́ gbo ògiri ni pé àyíbá mọ̀ nǹkan kan lè ti lẹ̀ mọ́ ọwọ́ yẹn tá a fẹ́ fọ̀dà nù ẹ̀yẹn wọn láwàá lè bu ọṣẹ sọ́wọ́ káwá fi ọṣẹ fọ ọwọ́ yẹn gbogbo tó bá ti stéèlì rẹ̀ á wà dání á fọ ọwọ́ ní ìdànù padà bẹ̀rẹ̀ àlùalá wa bá a ti máa ń sàlùwàlá kírun bàbá wa parí àlùwàlá àwọn mínú àwọn àlùfáà wọ́n wá ní àlùwàlá tàà ń ṣe bọ̀ yẹn tá a bá ti pa orí tán àti etí mọ́ bí ìbètí wa nígbòdí mọ́ ń kù jọmọ́ àwọn aláàmì option pé ká move an inch láti lọ fọ ẹsẹ̀ yẹn a ti ráwọn tán ní hùn a lè fọ ẹsẹ̀ nì náà níbẹ̀ amọ́rọ̀ ní ṣe tá àmọ́ ń jà sí kásàlù àlá a lè ṣe kó pé ká fọ ẹsẹ̀ ọ̀ọ́ká dì ilé ẹsẹ̀ bàbá parí gbogbo rẹ̀ ká wá fọ ẹsẹ̀ wa àwọn bá sì mú ṣe túmọ̀ jáde wọ́n ní tó ẹsẹ̀ ló fi jẹ́ pé òun ni láti wá ní ìgbẹ̀yìn ìwẹ̀ wa nígbà bá alápé báyìí a wá mú orí yìí òun lákọ̀ọ́kọ́ wá fọ̀ a fọ̀ débi ọrùn wa báyìí a jẹ́ kí omi kó penetrate gbogbo irun wa tómi ni ó fi mọ débi ìsàlẹ̀ awọ awọ kínú ni awọ orí wa nígbà bá fọ̀ bẹ́ẹ̀ <clears throat> ta kó bẹ́ẹ̀ tó bá gbórí wa bẹ́ẹ̀ tómi kárí ẹ̀ a a wà dá ara wa yínà sí méjì nítorí pé Muhammad yẹwà Aisha ti gbà nú ẹgbà wà ní ẹni yóò ẹjí bú tayammum wọn là ọwọ́ ń jọ lójú púpọ̀ fi tana ọlẹ̀ níbi pó bẹ́ wọ bàtà wàtàrọ̀ jólè ó bẹ́ yarun wàtọ̀ níbi fẹ́ ṣe ìmọ́ra náà ọ̀tún wa báyìí àfọ̀hùn náà gbogbo abíyá wa gbogbo kàràkàrà ara wa torí pé má jẹ̀mú méjì kan bẹ níbi ìwẹ̀ jẹ́nàbà tí ò gbọ́dọ̀ mọ́ sí ń bẹ̀ orígun méjì ń sáàbá ilé rí ọ̀ ní ìwẹ̀ orígun àkọ́kọ́ àníyàn pọ̀ fẹ́ wẹ jẹ́nàbà ó gbọ́dọ̀ jọ kọ́ ṣáájú àníyàn kéèdì ṣe nà wáyé gúúsùlá jẹ́nàbà sí lórí àdúgbò kéèdì ṣe nà wáyé rọ́fún àlẹ́ adásílà àkùbárù ó ní òye tọ́fẹ́ lọ́dẹ̀ ìwẹ̀ jẹ́nàbà ọdí kínú jama èyí òun ló fi ẹ́ a máa kejì ó wá ní pé ibi kankan gbọ́dọ̀ wà ní ara rẹ tómi ò in tó bí a ń ṣẹ̀ṣẹ̀ ń kó bí penetrate ibi kankan gbọ́dọ̀ wà lára rẹ tómi ò kínú ló fi ẹ́ ti so gbogbo yìí làwọn abíyá àgbìyànjú kà ń gbọ́wọ́ sókè báyìí fómi ó bá lè débi abíyá wa kódà wọ́n ní obìnrin tó wáyé pọ́lọ̀ bá da lẹ́dàá tí ó ní ọmú tó tóbi ipò gbọdọ̀ gbìyànjú kó gbé sókè gbogbo abẹ́ẹ̀bẹ̀ ó gbọdọ̀ jẹ́ kí omi kó ṣe kínú kómi ó débẹ̀ torí tí ó báyé pé òun kàn lọ ń da omi bẹ́ẹ̀ tí omi ò bá lọ débi abẹ́ẹ̀bẹ̀ tómi ò kán ó kàn wẹ̀ ni o kò ní kínú jọmọ́ kò ní ìwẹ̀ níbi ẹ́ sígbà tí bá ń wẹ̀ yóò bọ̀wọ́ gbé báyìí gbogbo abẹ́ẹ̀bẹ̀ omi ò lè dé ibẹ̀ náà gbogbo apá òtún yẹn gbogbo bí tán kàràkàrà tán kàràkàrà bàrà àdí gbogbo ẹ̀ ni yóò gbìyànjú pé kí omi kó ṣe kínú àbá omi ó débẹ̀ títí tó fi wá débi ẹsẹ̀ tó bá tó wá débi ẹsẹ̀ rẹ̀ àwọn ọmọ ka ẹsẹ̀ gbogbo wa yìí máa ń kíyèsí lè àwọn ọmọ ka ẹsẹ̀ wa báyìí ṣe ọ̀pọ̀ ọmọ ka ẹsẹ̀ rí àwọn àárín yìí báyìí àwọn àmọ̀ fi ọwọ́ àmọ̀ kíbọ̀ kó lè jẹ́ pé omi ó lè penetrate gbogbo rẹ̀ ẹnu ní ọ̀bẹ̀ ẹwẹ̀ jẹ́nàbà yóò kàn fọwọ́ yóò wà fọwọ́ ṣe báyìí tí jùmọ́ ṣe rẹ̀ wà ṣe báyìí bóyí ṣe báyìí yẹn àwọn àárín ìkàtẹ́sẹ̀ yìí ti papọ̀ yìí tó mi ò bá penetrate ibẹ̀ ọ̀ ṣe kínú àbá ọ̀ níwẹ̀ kálálù àlá náà lọ sí ọ̀ lálù àlá láti gbọ́dọ̀ mú ọmọ ká tó kéré jù nù á wá kí wọ gbogbo àwọn àárín ìka wa a yí wá ṣe ẹgbẹ́ ọ̀tún yìí bẹ́ẹ̀ náà láti wá ṣe ẹgbẹ́ òsì wa kó mọ́ síbì kankan tó mi ò ní ṣe tí ní àbá tó mi ò ní dé bàbá wá ṣe bẹ́ẹ̀ tán àwọn àwọ̀dà move at age àwọ̀dà strength ìgbésẹ̀ ọ̀kan àwọ̀ afọ ẹsẹ̀ ọ̀tún àwọ̀ afọ ẹsẹ̀ òsì lábá parí ìwẹ̀ jẹnàbà eléyìí tá a sọ yìí òun ni tá à ń pè ní alghuslu alkamil ìwẹ̀ complete ìwẹ̀ jánàbà òun rèé gẹ́gẹ́ bá náà ti mú jáde nínú àdíìsì yàwó Aisha àti àdíìsì yàwó Maimuna radiyallahu ta'ala anhuma wa ani sahabati wa azwaji nabi sallallahu alayhi wa sallam ìwé kejì ó wá ní al-ghusl al-mujizi al-mada al-ghusl al-mujizi ìwé tó ṣe pé ṣẹ̀rí àárí ní pé kò pé kò pé lóòótọ́ àmọ́ bí èèyàn bá ti wẹ̀ àti gbà epo ti wẹ̀ àti ṣe kínú àti gbà kó ti wẹ̀ irú èwo ni yóò ó ní ìwẹ̀ tó ṣe pé alọ́rẹ̀ṣọ́ nǹkan méjì mẹ́ nǹkan mélòó nǹkan méjì lásọ mẹ́ nǹkan méjì yẹn dẹ́ pàtàkì káṣọ kọ́lọ́mọṣáṣà ni wọn kó fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ òun náà nìkan méjì ta pè lórí gun níbi alùpùpù sọ̀rọ̀ káà ni nǹkan méjì yẹn nìkan láwà sọ gbogbo nǹkan ní ìta wá kalẹ̀ àwárí ilẹ̀ wo yóò mú nǹkan àkọ́kọ́ láti ní ẹni tó bá lóhùn ọmọ jẹ́nàbà awẹ́ ọkàn tara rẹ ni ọmọ awẹ́ ìwọ kan mọ̀ pé ọmọ awẹ́ so jẹ́nàbà ò tó ń tọ́wà torí ẹ̀ lọ́ọ̀ ní kírun ayé ìmọ̀wẹ̀ ni ò jẹ́ mọ́ kírun ọmọ awẹ́ ìwọ lọ́ọ̀ sí kírun ìwọ lọ́ọ̀ mọ̀ pé ọmọ awẹ́ jáwá jẹ́ ọmọ lẹ́yìn nǹkan méjì tá a sọ ìwẹ̀ ilé kìí ṣe complete ìwẹ̀ àmọ́sẹ̀dí àlàgbà tí yẹn bá ti wẹ̀ ó ti dẹni tí ó mọ alákọ̀ọ́kọ́ aníyà nígbà ọ̀bọ̀ bẹ̀rẹ̀ ọ̀dàníyàn wà níyà tó máa hálù ha alùpàlù àníyàn sì ni ẹni yóò máa ń dúró sí ní inú ọkà ọjọ́ àdàníyàn ìwẹ̀ jẹ́nàbà orígun àkọ́kọ́ sí orígun ẹlẹ́ẹ̀kejì ka àmì ìmọ̀lẹ̀jásádì bìlmáà tààmìmù jásàdì bìlmà kómi ó kárí gbogbo ara kó mọ́ kùbì kan nínú ara rẹ tómi ò ní ṣíkí tómi ò ní dé kíbì kankan mọ́ ṣẹ̀kù ẹ là ń pè ní tààmìmù jásàdì bìlmà mọ̀lùkọ́lọ̀ náà yíjọ mà kómi ó kárí gbogbo gbogbo ara wa báyìí èyàn <clears throat> wá dé èyàn wá dáràn jẹ́ náà ó wá dà níyàn jẹ́nàbà ẹ̀dá kò tá ní òmọ́bọ́ tí wọ́n ń sera ṣe pé ìwẹ̀ méjìlá mọ́ ńlá ní ayé ẹ̀kọ́ ìwẹ̀ kí ni ìwẹ̀ kankan wẹ̀wà ni wọ́n pè lẹ́yìn bá ní ìwẹ̀ kankan ní táwọn oṣẹ́ sí kankan táàbí gbo ara wa kí ni ìwẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìwẹ̀ ká ká sanra ìran àwọn ẹlẹ́ẹ̀kẹta ẹ̀rọ kí ìwẹ̀ ẹlẹ́ẹ̀kẹta kan wà bí wọn ń kí ó lọ́wọ́ lé ẹ̀mọ́ ìwẹ̀ gbé àtàwọn ọmọ iléèwé ṣe mọ́rú rẹ̀ a fọpáfọsẹ̀ ẹjọ́ yarí ẹ ọlọ́run ṣàánú wa ọlọ́run mọ ewé ẹ̀ta wẹ̀ láyé nígbà tá à ń tó lọ́wọ́ ewé fọpáfọsẹ̀ aláhùn mùsàán àdúgbò lọ́dọ̀ ọlọ́ ìwé fọpáfọsẹ̀ kò sínú dáhùn yìí kò jẹ́ kí ni òsì sọpásọsẹ̀ ń bẹ̀ tẹ́lẹ̀ tó bá ti mọ ara sàn tọ́ bá ti lè sanra ọ ti mọ jẹ́nàbà wẹ̀ tọ́ bá ti dà níyàn tán

ọlọ́run tún ṣàánú wọ ọtún ní sumi lé ó yẹ pé ó gba ẹjú wa ní ní lé sọ torí ẹ tí ní torí sọ o ọwá ní sumi púùlù lé ọwá dà ní náà ọwá bọ́ sínú ọdún swim ọdún swim ọswim ọwá swim tán ọkàn jáde ní ẹ̀dàkùn ẹni ó swim nú omi tébì kó mọ̀ bẹnu ààrẹ tó mi ò nílé ọwá jáde sọ́rí tó lókù àṣíwádù aláà àfikàrù lókù wá ti ṣe kínú so kí wá ní ọwá mọ̀jẹ́rẹ́bà wẹ̀ tó wí ẹni tó gbọ́ alamọ̀jẹ́rẹ́bà wẹ̀ ó dà sọ́rí wẹ̀ kan gàtọ́ sẹ́lẹ̀ tó bẹ́ wẹ̀ náà fàníyàn jẹ́rẹ́bà tí ń gbọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọwá ó jẹ́ fi gbogbo ara tán ọdẹ̀ mú omi ni ọwá dá sí gbogbo ara rẹ̀ ọwá sán gbogbo ọ̀sẹ̀ ẹ̀dà nípa padà ọ̀sán omi omi sì dé gbogbo ara rẹ̀ kí lọ sí oúnjẹ wọn tó kí lọ ń dára rẹ̀ láàmú sí tó àwọn ọmọdé náà bá wẹ̀ kò gbọdọ̀ jẹ́ kò lè wá níjọ ọmọ kí ìrọ̀sọ náà so kọ́lọ̀ mọ́sá fún wa ní àgbọ́ yìí ọ̀rọ̀ rẹ̀ àbí kó lè sọ àwọn ìlànà tí àbí máa ń wẹ̀ jẹ́nàbà tó náà ní àwọn tí a ti ṣe ní àlàyé yìí nítorí àsìkò ó dàbí ọjọ́ ti lọ lẹ́nu Ah, ibi ni àádùsí inṣàlá ah, ìtẹ̀síwájú wa lọ́sẹ̀ tó ń bọ̀ náà lórí àwọn ìdájọ́ tó so papọ̀ mọ́ jẹ́nàbà òun náà ní kí a máa bá lọ àwa bí ọlọ́wọ́n bá wa subhanahu wa ta'ala bimanihi wa karami wa izzihi wa fadli àgbọ́yọ̀rọ̀ ọlọ́run àti ti ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alaihi wasallam kí ọlọ́mọ́sá ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa ah, àwa tí a bá ní àwọn <clears throat> ìbéèrè pàtàkì jùlọ àwọn ìbéèrè tí yóò so papọ̀ mọ́ àwọn àlàyé tí a ń ṣe lọ́wọ́ yìí ó náà làwọn ìbéèrè tí yóò da púpọ̀ ààbẹ̀lọ́wọ̀n bá subhanahu wa ta'ala yóò mọ́ ṣàṣe àlékún àgbọ́yé àti àlékún mímọ̀ àti àlékún òdúró déédéé fún ẹnìkọ̀ọ̀kan wa Ah, wọ́n níbi ìrìkẹ́ nìkan ni pé àwọn ti gbọ́ rí gbálù àláméjì lèyẹ mọ́ sí fíyàn bá wẹ jẹnọba àwa máa tán mì ká ní tán mì ní pé èyí kọ́kọ́ ṣàlù àlálá kọ́kọ́ tó bá tún wá wẹ̀ tán yóò tún wá ṣe àlù àlá ẹlẹ́ẹ̀kejì háàdá aládẹ́lẹ́ láàrin eléyìí ò ní ẹ̀rí ká ní tán wá mì ní pé àwọn páàtì ara wa tá à bí àlù àlá ẹ̀mẹ́jì ní àmọ́ fọ àwọn páàtì yìí ah, ọlọ́mọṣáà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ gbogbo ẹ̀ olówó látọ̀dọ̀ ànábì ẹ̀rí pé wánú àdìsí tá a kí lọ sẹ́yìn náà a lè mọ fọ̀ wọ́n lẹ́ẹ̀kan gbogbo àyàlù àlá a lè gbogbo ẹ̀ kọ̀ọ̀kan a lè fọ gbogbo ẹ̀ ní ẹ̀ẹ̀mejì a sì lè fọ gbogbo ẹ̀ ní ẹ̀ẹ̀mẹ́ta kò wá gbọ́dọ̀ kọjá ẹ̀ẹ̀mẹ́ta ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé Ah, ah. ok wọ́n ní ìtumọ̀ lọ́lẹ̀ kẹta ní pé bóyá tẹ́lẹ̀ náà wí ni pé àlùwàlá méjì ló wà nínú jẹ́nọ́bà ó ní pé bóyá nígbà èèyàn bá ti wẹ jẹ́nọ́bà <clears throat> tán àbí epo fi ó ti wá ṣàlùwàlá nú ẹ̀ tó ṣe tó bá tún wá bẹ́ kírun tó ṣe yóò tún wẹ jẹ́nọ́bà míì àmọ́ tán wí ni pé wọ́n láwọn gbọ́ pé àyè ṣàlùwàlá míì wọ́n ní pé àwọn gbọ́ pé ṣé àlùwàlá méjì ló wà nínú jẹ́nọ́bà àlùwàlá méjì kọ́ olówà nínú jẹ́nàbà alùwàlá ẹyọ kan náà nínú bí ọká tó wá pàkíyèsí àmọ́tàrúkọrú padà débẹ̀ ni pé alùwàlá tí a ń ṣe tá a bá ti ṣàlùwàlá nínú jẹ́nàbà tálùwàlá yóò bá ti bàjẹ́ táàṣó táàfọwọ́ kan nǹkan ọmọkùnrin wa pẹ̀lú pàgbèrú àdùn pẹ̀lú pàgbèrú àdùn tí ó bá ti jẹ́ bẹ́ẹ̀ táàjì tó gbogbo tó mọ́ ń bá lù àlá jẹ́ irú àlù yìí a lè fi kírun káwá ní ìwẹ̀ tá a pè ní àlùgúsùlù lè mójìdì ẹ̀wọ̀n pa àṣàlù alámi o níbi àlùgúsùlù lè mójìdì ẹ̀yìn pa kan fọ́rí àti dámi sí gbogbo ara ìjọ náà nídi ká tó tálù àláṣe ká kírun ó náà nídi mọ́ torí pé ìwẹ̀ jẹ́nàbà ìmọ́ra ńlá ni àtọ̀hárọ́tù lè kùbùrọ́ ni wà tọ̀hárọ́tù lè kùbùrọ́ ìmọ̀ ń gbé àtọ̀hárọ́tù ṣùgbùrọ́ ìmọ̀ ṣe kíni ìmọ̀ ń gbé mi tó àlùwàlá tọ̀hárọ́tù ṣùgbùrẹ́ lòun ìmọ́ra

lẹ́yìn tá bùkátà sí àlàyé mímọ̀ púpọ̀ àwọn èèyàn máa rò pé ǹjẹ́ ìwẹ̀ jẹ́nàbà ṣe bẹ́ èèyàn bá ti sónú ẹ̀ só ti bàjẹ́ ni ẹlòmí ò wá sórí ibi títí wẹ̀ lọ́wọ́ yóò tún wá tún ìwẹ̀ jẹ́nàbà bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ ìwẹ̀ jẹ́nàbà yìí bàjẹ́ <laughs> na wá kídú lùwùdú ìlàbánú tíra àbá na wá kídú alùgúsù nǹkan kan bá mi tó tó bá wẹ̀ jẹ́nàbà lọ́wọ́ ìyẹn wá só ọ̀só náà ni mọ̀ tó bá yẹ pé ọbẹ̀ kírun gbà tó wẹ̀wẹ̀ lè tán ó nídìí láti tún ṣe àlùwàlá míì so kò nídìí à ń tú ìwẹ̀ bẹ̀rẹ̀ nítorí pé ayaṣó àbí nítorí pé ìkankan ba àlùwàlá wa jẹ́ Allahu ta'ala a'lam. wọ́n lóbìnrin tó sùn tí ó wá lálàá ǹjẹ́ obìnrin náà lè lárú àláta lọ́kùnrin mọ́ ńlá á padà kí nínú àwọn tíra tá ń bá bọ̀ bẹ́ẹ̀ ni òun náà sì wẹ̀ tó náà bá lálàárú ẹ̀ nígbà tí ó bá ti rí pé omi jáde lára òun pánẹ́lì ti sọ náà nù á kí nínú tíra insha Allah ó sì fi ká débẹ̀ lọ́sẹ̀ tí ń bọ̀ bí idhnillahi bí bá ni pé táwọn míì ni pé obìnrin gbà ọkọ̀ bí i tó wà tọkọ ti jọ ń ṣeré pa kí wá ṣe pé nǹkan wọnú nǹkan àmọ́ adùn tíyàn mọ́ ń fìl ó wá fìlì adùn yẹn so ìjọ gbọ́dọ̀ wẹ jẹ́nàbà so ká ló kàn fìlì adùn tí ó rí omi tá ń sọ yìí kò nídìí ó wẹ jẹ́nàbà so èyí kù ó ní pé ókè ó kàn fìlì adùn bí ogun yẹn náà ti mọ́ ń adùn yìí wallahu ta'ala a'lam ọlọ́run ọba tó nímọ̀ jù sísọ aláàkọ́ kò sí ìbéèrè máa rí táì àwọn oní orí kíní nǹkan àwọn tó ń kọ ìbéèrè torí wọn náà láti wá mú kíní abẹ́lẹ́ bá subhanahu wa i will like to know the number of times you do ablution when performing janaba some said once while some said thrice What are you di sára here? Eh, ó dàbí pé question yẹn ni mo ṣẹ̀ṣẹ̀ wá rí eh, èèyàn lè ṣàlọ́ alálẹ̀ yọ kọ̀ọ̀kan èèyàn lè ṣe ní eh, ẹ̀ẹ̀mejì èèyàn sì lè ṣe ní ẹ̀mẹ̀lú ẹ̀mẹ̀ta àmọ́ kò gbọ́dọ̀ kọjá ẹ̀mẹ̀ta ok same question náà tọ́ abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala kí kó mọ́ṣáàṣì àlékún mọ̀ àti àlékún agbọ́yẹ̀sì fún ẹnìkọ̀ọ̀kan wa. nígbà tí àwa rí bèrè mọ́ a máa dúró báyìí ní èmi lè ìdìlélà tó bá ń di ní ọ̀sẹ̀ tí ń bọ̀ fún a máa tẹ̀síwájú lórí àlàyé amdatul ahkam lábẹ́ báàbù jànáàbà eléyìí tí a bá kéwúdé ní ọ̀sẹ̀ yìí kọ́lọ́mọ́sá wa ní àgbọ̀yìn أو يطارق كويس في irúgbà tí wọ́n ti máa ń pè wọlé nígbà tá a bá ń ṣe live program ebi akáṣirú avenue bẹ́ẹ̀ kalẹ̀ àmọ́ àti ìmọ̀ bá ti ṣe tí ó fi rọrùn ọ̀nà wo la gbègbà àti ìmọ̀ tọ́lọ́ba ni ọ̀rọ̀ náà tá a gbègbà insha Allah ah, àmọ́ àwọn ìjòkó mi lè báyìí <clears throat> ìjòkó ẹ̀kọ́ ni oye máa ìjòkó tí ó bá kó wọlé ìjòkó abẹ́ béèrè àti òye èmi náà mo fẹ́ béèrè àwa náà tó ti ń bi àwa náà pé tọ̀ èwo láti rí táwọn àfáà ti ṣàlàyé nínú tírà èyí tá a bá sì bá táwọn àfáà wá ṣàlàyé àwa náà ní fèsì lórí ẹ̀ ọ̀tìlì tàbá àlàyé àwọn àlùfáà nínú Islam tàbá àlàyé wọn nínú orí rẹ̀ ọlọ́mọṣà fún wa ní àgbọ́yẹ̀ ààrẹ nìkan ní please can you explain the gospel again ah láti gbogbo àlàyé tá a ṣe lọ́síwájú àábẹ̀yìn náà pé kọ́ dà kòtòrí ọlọ́run kí wọ́n lọ rí tí wọ́n ń fídíò lè wò láti ìbẹ̀rẹ̀ bákan náà wúrà ń gbà kan rí lórí social media náà àmójú fídíò bíi ìṣẹ́jú mẹ́jọ àbí mẹ́wàá báyìí lórí ìlànà bá ti ń wẹ jẹnaba tàbá lọ orí bá wà link inṣàlá mo lérò yẹ kí a rí bẹ́ẹ̀ ọlọ́mọṣà fún wa ní àgọ́ yẹn isn't that the short form of the ghusl should have rinsing of mouth taken in water with nose okay abarakallah fi ẹnìkan sọ pé <clears throat> al-ghusl al-mujzi ká sọ yìí pípé ṣe pé wípé bàbá fẹ́ wẹ̀ èyàn gbọ́dọ̀ ṣe ìsìnṣà àwọn àlùfáà wọ́n ní yapa ẹnu lórí eléyìí àwọn míì gbà pé fífi omi sẹ́nu àti mú nínú ìwẹ̀ pé dandan lòun náà wọ́n nítorí pé tàmímù jásádìbì náà ìta sọ yìí kò lè pé láì tí ìfomi sẹ́nu àti láì tí ìfi omi sí imú àti láwọn tí wọ́n pọ̀ náà àfáà tí wọ́n ní rárá eléyìí ò lè lọ bẹ́ẹ̀ ọlọ́mọṣà fún alágbọ̀yẹ̀ rẹ̀ ẹnìkan láwọn níbẹ̀ lórí ọ̀rọ̀ ìrìnà ààyẹ́kọ́ náà ni bàbá rí àti ìmọ̀ tí tí ta bá fẹ́ wẹ̀ jánábà tí a máa wọ aṣọ ní àbí àníwọ aṣọ àà jẹjọ́ yẹ tí àwọn ẹwẹ̀ lọ bí iṣẹ́ tí wọ́n wọ aṣọ wẹ̀ ní bọ̀bọ̀ yá tí mo rùpẹ́ náà fẹ́ bèèrè ní pé tí èèyàn lè wẹ̀ ní òhùn láì ní fi nǹkan bú ojú ara bí a ká gbé síbẹ̀ torí pé wọ́n bá ní pé léèyàn lè waṣọ èyàn lè máa waṣọ gbà tí èyàn bá fẹ́ wẹ̀ so kò sí tó burú kí mùsùlùmí ó wẹ̀ ní òhù kò sí kí lápé kò sí tó burú kí mùsùlùmí ó wẹ̀ ní ìhòhò èyí tó burú ni ká lọ wẹ̀ níbi táwọn èèyàn ó ti máa rí wa èyàn ló burú pọ̀tí ìrìn àwọn ibi tí mo wà yìí mo ti tilẹ̀kùn èyàn lọ́kọ̀ ò lè sí mẹ́ kò sí láìsí pàtàkì jùlọ ìyàwó rẹ̀ so ká gbàgbọ́ yà rìn dáadáa tó dáwọn ènìyàn táwọn èèyàn máa ń sọ wọ́n ní àkùdá ká máa wẹ̀wò àbí ká fi nǹkan bo ojú ara wa ó dá mọ́ra àwọn tí wọ́n máa ń sọ dé lẹ́bù pé pé bàbá ti wẹ̀wò pé àlìjẹ̀nú ó lè gbé àwọn láti bẹ̀ gbogbo eléyìí àkàn mú exaggerate ni ẹ̀tọ́ wa burú tí ẹ̀bá wá fẹ́ wẹ̀ ó wá wá bí kẹ́kẹ́ kó wọ̀ sójú ara rẹ̀ àkùtúsí tó burú bí eléyìí náà so òjò sí tó burú bí kéèyàn wẹ̀ kó fi nǹkan bojú ara àmọ́ kó sàjẹ́ kó mi ó penetrate gbogbo bí tó fi nǹkan bò bí yóò ṣe burú bẹ́ẹ̀ ni kò burú kí èyàn fi kéyàn lọ rí wẹ̀ láláì kò ní ṣe láláì kò ní wọ nǹkan kan sí ojú ara ìbéèrè yẹn náà ti pa gbogbo àwọn èèyàn lẹ́nu ọlọ́mọta sàmì ọ̀sánlélàhùn ọ̀sánlé àhálà àbdìkọ̀ rasulika muhammad wa ala ali wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk a máa pàdé ara wa insha allah níjọ́ mẹ́jọ ọlọ́mọṣẹ́ àṣọ ìbùkún wa assalamu alaikum wa